إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاهم بإحسان إلى يوم الدين أدوك فون أولون ọlọ́ọ̀bá tí ó ṣe síyàmù tí ò ní rọrùn fún ẹnìkọ̀ọ̀kan wa ní àtìgbà àbí ọlọ́run kí mọ̀sálà ìgbà ní ìjọsìn fún ẹnìkọ̀ọ̀kan wa òní tí a mọ̀ sí ọjọ́ kẹrìnléní ogún nínú oṣù Ramadan àwọn olùmọ̀ wa wọ́n bá wa sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ ní alẹ́ yìí ní orí ètò wa ètò yín hudan wa bushro àwọn olùmọ̀ wa tí a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni tí wọ́n bá wa sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà ni àwọn dókítà wa dr Sharafdin Gbadebo Rọ́jí wọ́n máa bá wa sọ ọ̀rọ̀ lówó iyebíye náà tó yẹ dédé jábìyànjú ká farabalẹ̀ kí a jẹ àǹfààní ọ̀rọ̀ olówó iyebíye náà kí ọlọ́ba kí ó jẹ́ kí àgbọ́yé rẹ̀ kí ó dé sí sẹ̀mí ayé ẹnì kọ̀ọ̀kan wa bisimilah. alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. a sọ nípa àgbéǹde alqiyama àti bí ọjọ́ ìtìsẹ̀jẹ́ òdodo ọjọ́ tó ṣe pé ọlọ́run ọgbọ́ gbé gbogbo wa láti ṣe ìṣirò fún wa lórí níta àgbélé ayé ṣe ẹni tó bá ṣe dáadáa àwọn ọba dáadáa pàdé àwọn ẹni tó bá sì ṣe ìdàkejì ẹ̀san wọn yóò jẹ́ ìbámu pẹ̀lú tí wọ́n gbélé ayé ṣe ẹ jẹ́ ká mẹ́nu bà díẹ̀ nínú àwọn nǹkan tí òfin ṣẹ̀ríà fi wá pé yóò ṣẹlẹ̀ lódodo ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama yìí nítorí kẹ́ni tó létí tó bá gbọ́ kó lè bá a ṣe ìpalẹ̀mọ́ eléyìí tó yẹ di ọjọ́ yìí báyìí kálí bá rọ́nà lọ kálí bá là ní ọjọ́ ńlá. nǹkan alákòókò òun náà ni alhisab ìṣirò eléyìí tí ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa tí ó sì fún àwọn ẹ̀dá rẹ̀ òun náà ni pé ọlọ́wọ́n bá yóò ṣe àfihàn fún kálukú ní tó gbélé ayé ṣe eléyìí tó dáa nínú rẹ̀ àtẹ̀yí tí ò dáa eléyìí tó ṣe wípé ó kéré àtẹ̀yí tó tóbi àwọn àwà tá a ti hù àwọn àṣe tá a ti ṣe eléyìí tó ṣe pé ó rọrùn kápá wa ti gbàgbé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ṣùgbọ́n Ọlọ́run bá ti ṣírò wọn kalẹ̀ fún wa àwa la gbàgbé bá kò gbàgbé àwa ẹni tí ọ̀ka sí kò rebi kankan lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ní yawma yab'athuhumullahu jami'a fayunabbi'uhum bima 'amilu ahsahu Allahu wa nasuhu ọjọ́ tí ọlọ́run bó gbé gbogbo wọn dé tí ó sì fún wọn nírò nípa tí wọ́n ṣe níṣẹ́ nílé ayé ìbọn lọ́wọ́n bá ti ṣàkójọ rẹ̀ ó ṣàkójọ ní tí kálukú wá ṣe fún àwa la gbàgbé a sì mọ polówó ẹlẹ́dàá wa kì í gbàgbé torí ẹ̀ ló ṣe jẹ́ pé gbogbo tó ń gbélé ayé ṣe lónìí àṣepamọ́ ni kò sí àṣegbé níbẹ̀ torí pé ọlọ́wọ́n bá ti fi yé wa ó ní wa inna alaykum la hafidhin kiraman katibin ya'lamuna ma taf'alun àti pé àwọn olùṣọ́kan bẹ pẹ̀lú yín o àwọn akọ̀wé alápọ̀nlé ni wọ́n ń kọ gbogbo ń tẹ̀sí wọ́n sì jẹ́ ẹni tó ṣe wípé ó ní ìmà ìmà àmọ̀dájú nípa gbogbo ń tẹ̀sí ọlọ́run bá tún fún wa nírò nípa irú ìyàlẹ́nu eléyìí tí ó ṣe àwọn èèyàn nípa àwọn iṣẹ́ wọn àwọn èèyàn máa sọ yìí pé lẹ́yìn ìgbà tán bá gbàwé sẹ́tàn wa yaquluna ya waylatana ma li hadha alkitabi la yughadiru saghiratan wala kabiratan illa ahsaha wa wajadu ma amilu hadira wala yadhlimu rabbuka ahada. wọ́n máa sọ pé ọmọ ṣe o ó ṣe fáwọn o irú ìwé wò lélẹ́yìí ìwé ìyàlẹ́nu wò lélẹ́yìí tó ṣe pé kò kékeré bẹ́ẹ̀ ni kò ní ńlá nínú táwọn gbélé ayé ṣe gbogbo ẹ̀ ló kójọpọ̀ fáwọn níbí báyìí ọlọ́run wọn ò rí táwọn gbélé ayé ṣe níwájú wọn ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kì í sì ṣàbòsí ẹnìkan wáyé o kò síbi iṣẹ́ tá a ṣe bí o ti ṣe wẹ́ tó níṣẹ́ rí ọlọ́run bó fi hàn wá ń jọ gbẹ̀ndà kìyàmù o sì sí bí o ti ṣe kéré ma tó níṣẹ́ bú àfikọ́ ọlọ́run bó fi hàn wá ń jọ gbẹ̀ndà kìyàmù ọlọ́ni faman ya'mal mithqala dharratin khayran yara wa man ya'mal mithqala dharratin sharran yara. ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ rí kí iṣẹ́ rí náà kéré kọ́ ọmọ bí ọmọ náà gún yóò mọ̀ kókó rí ẹ̀san rẹ̀ yóò rí iṣẹ́ yìí níjọ́ gbẹ̀ndà kìyàmà á san lẹ́san lórí ẹ̀ ẹnikẹ́ni tó bá sì ṣiṣẹ́ ẹbú kan tí iṣẹ́ náà kéré tọ́mọ bí ọmọ náà á fi tiẹ̀ náà hàn ọlọ́run sì ṣèṣirò fún lórí ẹ̀ torí ẹ ìwọ tó jẹ́ pé ẹni re ni ọ́ àríre mọ́kọ̀ ni ọ́ gbogbo ògbà rere náà ni tẹ̀rama sì tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ yóò padà bí èso dáadáa fún ọ ni lọ́la kìyàmù ìwọ tó sì jẹ́ pé bàbá àkànníọ́ ìyá àkànníọ́ ò lè rí kà ọmọ sí èyí sì fẹ́ kí dáadáa ṣẹlẹ̀ bí àìdá bí aburú náà ní máa wọ̀ wọn náà múra sí i kò sí tàbí ṣùgbọ́n wọn náà bẹ̀ sàn tiẹ̀ náà pàdé ṣùgbọ́n tó bá ti pọ̀ bá fẹ́ràn ara rẹ tó sì mọ̀ pé ara rẹ ọ̀ràn yà eegun rẹ ọ̀ràn náà àfi kọ́ tó ṣe pé yóò tù bá lónìí ṣáájú kó tó di lọ́la ọlọ́jọ́ wo ọjọ́ tí wọ́n palẹ̀ rẹ mọ́kò ńlẹ̀ ni pé wọn náà ó ti lọ́nu ó ti tánu kíkà kọ́ lọ máa ṣe òṣìkà bọ́sẹ̀ ti ṣe sojú nù ọlọ́run má ṣe àwa lẹ́ni bí ẹni rẹ ni kọ́lọ́run bó ṣe wá. nínú ìṣirò eléyìí tí ó wáyé níjọ̀gbìn dàlùkìyàmù òun náà ní gbígbẹ̀sán ọlọ́run ọbọ̀ gbẹ̀sán fáwọn èèyàn lọ́dọ̀ ara wọn yọ gbẹ̀sán fáwọn ẹni tá a ṣàbòsí sí lọ́wọ́ àwọn ẹni tó ṣàbòsí sí wọn nítorí pé ọba kì í ṣàbòsí ó wá nínú sahihil imam muslim àti sunanu lè imáàmù Tirmidhi láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qaal anabi sallallahu alayhi wa sallam ni latu adayanna alxuquq ila ahliha yawma alqiyama xata yuqaada lishaata aljalxa min ashaata alqarna anabi ni mo fi ọlọ́wọ́n bá o wípé gbogbo ẹlẹ́tọ̀ ni ó gba ẹ̀tọ́ rẹ̀ lọ́dọ̀ gbẹ̀ndẹ̀ alqiyama débi wípé ọlọ́wọ́n ó gbẹ̀san fún àgbo aláìního lọ́wọ́ àgbo abìho tó ti torí pọ̀ ního lórí tọ́ka kíkà tọ́ka òun kò ní gbé yọ gba ìsan rẹ̀ tó bá ti jọ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù jàtẹ́lẹ̀ ìbá yé wa àgbòságbò àgbòságùtà ọlọ́run ọgbẹ̀san fún kálukú lọ́dọ̀ ara wọn báwo wá léèyàn séèyàn bó wá lọmọnìyàn sọmọnìyàn tó sì pàwọn àyànra wa jẹ lónìí wọn ń fọwọ́ ọlá gbá àwọn ẹni tí lágbára tó wọn lójú wọn làwọn ti na àwọn ti ṣe ná àti pé àwọn ń tà wọn gbogbo koríko táwọn bá ti tẹ mọ́lẹ̀ kò tún gbérí mọ́ wọ́n yan ọmọlàkejì jẹ ọ̀pọ̀ ẹ̀mọ́yé èèyàn iná ni wọ́n ń palẹ́kún torí pé àwọn ń tà wọn àwọn wà nípò ọlá àwọn wà nípò agbára owó àwọn lè kú dá wà kò sì sẹ́ni táwọn ò lè yàn ẹ múra di ọjọ́ ọjọ́ tó lọ́wọ́ gbẹ̀sán fáwọn ẹni tẹ́ ń sábò ṣiṣẹ́ tó ṣe pé ẹ ní rí nǹkan kan fi san lọ́jọ́ náà bí ọ̀já àwọn dáadáa yín tẹ́ gbélé ayé ṣe wàyí o àwọn dáadáa tẹ́ gbélé ayé ṣe yìí ó níbi tó náà lè ṣiṣẹ́ dè tí wọ́n fi máa san ọ̀ràn tẹ́ dá nígbà táwọn dáadáa yìí bá tán àwọn àìdá àtàwọn ẹni tẹ́ ṣàbò sísí òun náà ni wọ́n fi máa di àwọn àìdá eléyìí tẹ́ ṣe.

ó fi hàn wá ó ní awwalu ma yuhasabu alayhi al-abdu yawma al-qiyamati as-salat àkọ́kọ́ ntí ọlọ́wọ́n bá kọ́ ṣe ìṣirò fún àwọn ẹrú lórí rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama nínú gbogbo iṣẹ́ ìjọsìn tá a gbélé ayé ṣe òun náà ní as torí ẹ ẹni tí sọlá ti tiẹ̀ bá dáa gbogbo sáyẹ̀kù tó gbé wá bọ́lọ̀ ní ọ̀jẹ̀ ń tọ́ da ẹni tí sọlá ti tiẹ̀ bá jẹ́ báṣubàṣu gbogbo sẹ́rẹ̀ yòókù náà ni wọ́n jẹ́ ségesège kọ́lọ́wọ́n bọ́ dákun kó ṣàánú wa wọ́n ń pè ọ́ lójoojúmọ́ pé kó wá sí sọ́láàtì ẹ̀ márùn lójúmọ́ ni wọ́n ń pè ọ́ wọ́n ń ṣe hayya ala sọ́láà yára tètè máa bọ̀ wá sí sọ́láàtì hayya ala al-falah yára tètè wá sóríire wàá rí i pé kò sí bá a ṣe lè ya al-falah pẹ̀lú as oríire kò sí yà kúrò lára as torí pé àwọn ẹni tó bá ń ṣe sọ́láàtì ló máa ń sóríire. So eléyìí túmọ̀ sí pé ẹni tí kì í bá ṣe sọ́láàtì ọ̀nà àti sórí eré ńkọ́ kò lè là dọ́dọ̀ rẹ̀ ìwọ tó ṣe pé sọ́láàtì tiẹ̀ tẹ̀tì ò máa ń mójútó bó ṣe ń ṣe ìtọ́jú ọ̀ràn yẹn náà ló tún máa ń ṣe náfìlà wọn máa kí ọ oríire tó bá dijọ́ gbé nílẹ̀ torí gbà rẹ lórí òṣùwọ̀n tí ojú òṣùwọ̀n ọlọ́run ní kí wọ́n mú náfìlà rẹ kí kó lè bá tẹ̀ wọ́n lórí òṣùwọ̀n bẹẹ náà ni wọn sọ nípa zakat bẹ́ẹ̀ ni wọn sọ nípa as bẹẹ bẹ́ẹ̀ náà ni wọn sọ nípa hajj lédè kúkúrú àwọn ṣé ọ̀ranyàn ọ̀ranyàn ọ̀ranyàn yẹn nígbà tí wọ́n bá wọ́n wò lórí òṣùwọ̀n tí ó bá kájú òṣùwọ̀n wọ́n tún wò wò pé ǹjẹ́ iṣẹ́ ìjọsìn yẹn ó wà ní náfìlà kan náà ó wà ní náfìlà kan tó jẹ́ irú ti jẹ́ iṣẹ́ ìjọsìn yẹn tó tún ṣe bí náfìlà yẹn ni wọ́n fi kún un ọ̀ràn àyàn rẹ tí ládàrí ó fi pé torí ẹ̀ ìwọ tó wá jẹ́ pé sọláàtì tiẹ̀ ìdákúrekú ni ìdákúrekú ni ndị ọ̀nù rẹ̀ bá dùn ní í ṣe orí ewu ńlá lọ wà orí ewu ńlá lọ wà ẹni tó mójútó lójú méjèèjì tí ò fi ráre nígbà kankan kò mọ̀nà gbé ọ̀rọ̀ tó ń gbà gbẹ̀ndẹ̀ sẹ́tì sọ ìwọ tó ṣe é pé ìdákúrekú lọ́ọ́ máa ṣe ẹni tó sì jẹ́ pé ó sì kan pàkàtì ní kọ́ orí ewu ńlá lọ wà báwo ló ṣe fẹ́ jẹ́ mùsùlùmí pẹ̀lú gbogbo orú àwọn àwà pálapàla báwọn ẹni tí ètì ẹ̀ ṣe rárá ń fẹ́ pé ó kọ lásán náà ni ó kọ lásán ló gbé hárí bí ẹran ọwọ́ àròpọ̀ ní ògbé òun ńlọ máa ṣe sọ́láàt kọ́ ara rẹ jẹ́ torí pé ara wọ̀ ọ̀ràn náà lọ́lọ́run ṣe ń ṣèkìlọ̀ fún wa ó sì ń bẹ nínú àwọn èèyàn àwọn tó yẹ pé ìjọ júmọ̀à síjọ júmọ̀à làwọn máa ṣe sọ́láàt wọn yìí ṣe rárá àfilẹ̀ kan lọ́sẹ̀ ẹ̀yin náà yóò amúra kẹ́ ẹ̀ tètè pa kẹ́ ẹ̀ tètè pìwàdà kẹ́ ẹ̀ bẹ̀rẹ̀ sí ní sinọ́ nítorí wípé kò sí ọ̀nà téèyàn lè gbà téèyàn lè jàjà bọ́ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alqiyama

ọjọ́ ọlọ́run ní sọ̀láàtì kan lójú ara tiẹ̀ ọ̀nà wo la fẹ́ gbégbà tó bá di lọ́la kìyàmà kò sí báyìí èsè lè dùn tó jàmà ní tí adùn rẹ̀ ó fi jẹ́ adùn fẹ́ni tó bá dùn máa òun náà ni kọjá pé àlìjánà ìní ọ̀padà wàá bọ́ sí lọ́la kìyàmà ṣùgbọ́n ní tí ọba kùnà láti rà àlìjánà wọ̀ kò síbi ìgbádùn ilé ayé ìtìsílẹ̀ tó tí wọ́n mọ̀ pé òun gbádùn rí láyé nígbà tí wọ́n bá sọ sínú ọlọ́ndàkùn mọ́sẹ̀mí pẹ̀lú ẹ̀yin olùtẹ́tígbọ́ mi ọ̀wọ́n ni ọmọ àná ọlọ́ndàkùn ọmọ àlìjánà ni kò ṣe wá iṣẹ́ tá a wá sí tá a fi ra àlìjánà wọ̀ ní rọrùn ọlọ́ndàkùn fi wá si kóńgẹ́ rẹ̀ èyí tí wọ́n ṣe tí wọ́n fi sórí ibú má fà wá ṣe kóńgẹ́ rẹ̀ fi ṣàdánwò fún wa. wáyé o nípa aáwọ̀ eléyìí tí máa ṣẹlẹ̀ láàrin èèyàn àkọ́kọ́ bá ṣèṣirò fún wa lórí rẹ̀ ń jọ nípa aáwọ̀ tí máa ṣẹlẹ̀ láàrin wa. awọ ẹ rí i pé yóò ṣẹlẹ̀ láàrin èèyàn séèyàn ó ṣeéṣe káwọ̀ yìí kó mú kí wọn ara wọn ó ṣeéṣe káwọ̀ kó mú kí wọ́n wọn léṣe ó sì ṣeéṣe ńgbà míì kí kó mú kọjá yìí pé ẹnìkan nu wọn ó tẹ dúkìá lómi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí tọ́lọ́wọ́n bá wa kọ́kọ́ ṣe ìṣirò nípa rẹ̀ nípa aáwọ̀ tí máa bẹ láàrin àwọn adima ẹ̀jẹ̀ ẹni tó ṣe kópa ẹni tó tó tàjẹ rẹ̀ sílẹ̀ eléyìí lọ́lọ́wọ́ bá kọ́ ṣe ṣirò nípa rẹ̀ nípa ti ọ̀sẹ̀lẹ̀ láàrin èèyàn sí èèyàn jẹ́mọ́ ẹ̀já bẹ̀rù ọlọ́run ẹ̀já arántí pọ̀ làgbéǹda kìyàmà ó ní agbára púpọ̀ ó ní agbára nítorí wípé yẹn kò síbi téèyàn lè sí kò sì téèyàn fi sá sá lọ torí rẹ̀ ikpe payan payan tó ṣe pé àwọn máa tún fi ṣe fáàrí ni àwọn máa fi ṣe yàn gan wípé wọ́n tó ń yìí iye èèyàn tó ti pa wọn ò ló iye èèyàn tó ti ṣekú pa wọn ò ló ń kà kan bá yọ̀ tèsí ọ́ pa ni àti pé ń tiẹ̀ wo bùkátà ṣẹ̀ṣẹ̀ gan kó o tó pààyàn ń gbé irú iná ni ọ̀rọ̀ ń bá wí o ti múra lẹ̀ bẹ́ẹ̀ ti ṣe rojọ́ níwájú ọba bẹ́ẹ̀ ti ṣe rojọ́ níwájú ọba tí kìí ṣalábòsí ọba tó ṣe yí pé bóun ló ṣe fẹ́ ṣàbòsí ṣébi gbogbo ẹrú rẹ ni àti wọ́n tó ọ̀pá yẹn àtẹni tó ọ̀pá ẹrú ọlọ́njọ́ gbogbo yín ọlọ́wọ́ gbẹ̀sán fẹ́ni tó ọ̀pá lọ́wọ́ ọ̀wọ́ tó ọ̀pá tọba di lọ́la kìyàmà jàmá ẹja bẹ̀rù ọlọ́ láwùjọ wa ẹja máa ṣe dáadáa síra wa kí lẹ́sẹ̀ ta a lè ṣẹra wa tó fi wá jẹ́ pé àwọn òní lè yanjú rẹ̀ ń wa àfi ká máa ati gbemi àti gbẹ̀mí ara wa nígbà tó bá wá gbẹ̀mí rẹ̀ síbẹ̀ wá lọ̀rọ̀ tán sí ni ọ̀rọ̀ tán bẹ̀ ó ti dáràn ńlá ọ̀ràn tó ṣe pé o lè rọ́nà lọ bọ́ba di lọ́la alkiyama lórí rẹ̀ ẹ̀ ń ṣe iyèméjì nípa àgbéǹde alkiyama ni ló fi jẹ́ pé pààyàn pààyàn pààyàn pààyàn ni wọ́n ń bá kà tó ń ṣe iyèméjì pé gbèǹde ń bọ̀ ni báwo lẹ́sẹ̀ wo ra yín pẹ̀lú ẹni tó ṣe pupa tó bá di wọ́n pààyàn títí títí títí títí ilé wọn ò ṣe gbé má ó nìkan lọ́wọ́ aṣẹ́kùn lé òun náà di ẹ̀rù jẹjẹ tí ń dẹ́rù bàrà rẹ̀ ó ń dẹ́rù ba ẹ̀wù tó gan níbi tí ó pààyàn dé ńlọgbọ́ yìí o àkọ́kọ́ tó náà ọba ọkọ̀ ṣe ìṣirò fún wa lórí rẹ̀ tó bá náà tó ní í ṣe pẹ̀lú ẹ̀jẹ̀ àwọn ẹni tẹ́ ẹ ṣe kú ọlọ́run ọba ọ̀sán kálukú lẹ́sàn lórí àbòsí tó ṣe lórí ikú tó ṣe pa jama ẹjẹ ajẹni tí wọn máa la ẹ̀mí ni ẹ má ṣe jẹ ajẹni tí wọn máa gbẹ̀mí ẹ̀mí ọmọ èèyàn ọ̀wọ́n púpọ̀ ẹ̀mí ọmọ èèyàn ọ̀wọ́n púpọ̀ náà lọ́lọ́wọ́n bá ṣe sọ yìí pé min ajli dhalika katabna ala bani isra'il annahu man qatala nafsan bighayri nafsin aw fasadin fil ard. فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا ọlọ́ni ìdí ni o tá a fi kàkọ́ọ̀lẹ̀ fáwọn ọmọ Ísírẹ́lì wípé gbogbo ẹnikẹ́ni tó bá ṣekú pa ẹ̀mí kan láì jẹ́ pẹ́mi yìí jẹ̀bi ikú àbótí ẹ̀ ṣe ìbàjẹ́ lókè pẹ̀ ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run yóò dàbí tẹni tó ṣekú pa gbogbo èèyàn lápapọ̀ ni ẹni tó bá wá yé ẹ̀mí tó là tí ò jẹ́ kí ẹ̀mí yọ̀ bọ́ ẹ̀san rẹ̀ lọ́dọ̀ ọlọ́run yóò dàbí tẹni tó ṣe pé ọ̀la gbogbo ẹ̀mí lápapọ̀ ni ọ̀la gbogbo èèyàn lápapọ̀ ni ṣé ẹ̀san tẹni tó pa gbogbo èèyàn lápapọ̀ ni wọ́n ń fẹ́ ni àbẹ̀san tẹni tó dàbí ẹni tó pa gbogbo èèyàn lápapọ̀ ọlọ́run ọba kó tún mi pẹ̀lú rẹ ṣe kó bá wa tún àwùjọ wa ṣe kó bá wa ṣe àwùjọ wa léyìí tó ṣe pé èèyàn máa ṣe dáadáa nínú ẹ̀ tí wọ́n sì máa jìnnà síwáyé dáa. eléyìí tí máa mú kí ìlọsíwájú tí ọ̀lẹ́gbẹ́ kó ráyè jókòó láwùjọ ọlọ́run ọba kó ṣe bẹ́ẹ̀ fún wa nínú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ níjọ́ gbẹ̀ndà kìyàmà òun náà ní píkálukú yóò gbàwé iṣẹ́ rẹ̀ òun náà là ń pè ní ẹ̀rọ̀pọ̀ ọ̀sọ́háìf gbígbàwé iṣẹ́ eléyìí tá a gbélé ayé ṣe ìwé iṣẹ́ òun náà táwọn mọ̀lẹ́kà kọ nípa ibi tí wọ́n ń gbogbo iṣẹ́ wá sí iṣẹ́ tá à ń ibi tí wọ́n kọ́ sí bóyá iṣẹ́ tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ni o àbí iṣẹ́ tó ní í ṣe pẹ̀lú àwọn oríkèé wa gbogbo eléyìí báyìí ibi tí wọ́n ń kọ́ sí òun náà nìwé iṣẹ́ kálukú àti gbogbo ń tà ń sọ lọ́rọ̀ kò gbé gbogbo ìta hùníwà kò lọ síbi kan gbogbo ìta ṣe níṣẹ́ ọ̀nbẹ lákọọ́lẹ̀ ọlọ́run sọ nínú Suratul Isra àyà kẹtàlá sẹ́lẹ̀ kẹrìnlá ó ní. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا ọlọ́ọ̀ni gbogbo èèyàn tẹ́ rí yẹn iná láàṣọ ìwé iṣẹ́ rẹ̀ tó gbélé ayé ṣe láàṣọ mà lọ́rùn àwọn àgbẹ̀ ìwé yìí jáde sí níjọ́ gbẹ̀ndẹ̀ alqiyama tí ó rí ní sísílẹ̀ níwájú ẹ̀ ọlọ́wọ́n máa sọ fún pé iqra kitabak katira rẹ o ìwọ ni kò fọwọ́ ara rẹ katira rẹ kafa bi nafsika al-yawma alayka hasiba ìwọ náà ti tó lẹ́ni tí ó ṣèṣì rò fúnra rẹ lónìí yìí báyìí. ìjẹ́ tí lè bá rí bẹ́ẹ̀ jọ̀mọ́ kí la rò pa àbápàdé nù wa kò gbọ́dọ̀ ṣàjòjì sí wa ní kálukú ń ṣe náà ni tó bá yẹ pé dáadáa ló ń ṣe wa bá dáadáa pàdé ń bẹ̀ yẹn ìgbà tó lọ́n sọ pé wa kulla insanin alzamnahu ta'irahu fi unuqih wọ́n ní ìtumọ̀ rẹ̀ òun náà ní pé gbogbo èèyàn pátá òun náà láàṣọ iṣẹ́ rẹ̀ máa lọ́rùn ta'irahu ay amalahu àṣọ iṣẹ́ oníkálukú máa lọ́rùn wáyé o ǹjẹ́ ọmọ pé ń bẹ nínú wa àwọn olóríire kọ́lọ́hún ṣèmi pẹ̀lú rẹ̀ lọ́kàn nínú wa àwọn tó ṣe pé ọwọ́ ọ̀tún tiwọn làwọn fi gbàwé ó sì ń bẹ nínú wa àwọn àdàkejì kọ́lọ̀ májà wọ ọjọ́ kan nínú wa kọ́ mọ́rò wá pọ̀ mọ́ wa àwọn ẹni tó pé òsì tiwọn làwọn fi gba ìwé iṣẹ́ tiwọn ọlọ́run sọ fún wa nípa àwọn oríṣi kínní àti èkejì ó ní fa amma man utiya kitabahu bi yaminihi fa yaqulu ha'um iqra'u kitabiya àwọn ẹni tó bá fún ní tírà tiwọn ìwé wọn wọn sọ pé ẹ wò ẹ̀ka tíra mi subhanallah ẹ̀ka tíra mi wò àwọn eléyàn ni wọ́n máa bẹ nínú sẹ̀mí tó dáa àwọn máa bẹ nínú sẹ̀mí tó láyọ̀ nínú àlẹ́jánà tó ga wọ́n máa jẹ onírúurú àwọn èso níbẹ̀ àwọn èso mèremère ni wọ́n máa jẹ ńbẹ̀ láwọn èso tó ṣe é pé wọn ò bùkátà láti nàgà kún tó kajẹ àwọn èso tó ṣe é pé jíjẹ wọn kò gba wàhálà kankan kò sì gba ìnira kankan àwọn eléyẹn àwọn ni ó dunnú wípé àwọn rí dáadáa sí láyé dáadáa padà wàá já síta àwọn lọ́la gbẹ̀ǹdà alùkìyàmù ẹ̀ ráwọn àdàkejì àwọn tó ṣe pé wọ́n gba tíra tí wọ́n gbọ́wọ́ sí wọn ọlọ́ni wa amma man utiya kitabahu bishimalihi فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ẹni tó ṣe é gbé àfúnni tíra tiẹ̀ òun ọgbà tíra tiẹ̀ gbọ́wọ́ sí yọọ mọ sọ pé sí o ìbá ṣe gbé ìbáṣekú wọn ò tiẹ̀ fún mi tíra mi ni kò bá ti dáa jù ìbá ti dáa jù gbogbo owó gbogbo dúkìá tí mo kó jọ ńlẹ̀ ayé kò mà ṣe mí láǹfààní lónìí yìí báyìí kò mà ṣe láǹfààní lónìí yìí báyìí ah, báwo wá lọ̀rọ̀ tó ń ṣe wá já báyìí ìwọ náà fẹ́ kọ́rọ̀ tí ọjà sí ti ọ̀dà àjẹpọ̀ mójútó ra rẹ ni ìgbà àjò káàsì eré kaná ọjọ́ ò tí ì lọ jù torí pé kú ò tí ì dé nígbà tí kú bá dé tọ́wá lọ́n kábàámọ̀ lọ́sọ̀ ìgbẹ́ yẹn kò tiẹ̀ wá kábàámọ̀ tó ṣe báyìí ọ̀ wá pìwàdà nígbà tí kú dé àwọn ti parí nìyẹn kíkó tó dé wọ́n ń pè ọ́ ó ṣe tí wọ́n lé wọ́n lé olóòní gbọ́ ṣé tó bá gbogbo ẹ ti bọ́ ti wá wọ́n ń bọ́ sọ̀rọ̀ ọ̀gbọ́n sígbà náà lọ́wọ́ rárá o. alhamdulilayi rabbil

ìwọ náà ti gbọ́ ohun ọlọ́ọ̀bù ṣèṣirò ẹni tó pa nípa àbòsí àbẹni tó mọ̀ọ́mọ̀ pa ọba àdìjọ́ ògbéǹde àlìkíyàmọ̀ ọlọ́wọ́ béèrè ẹ̀jẹ̀ rẹ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀nàbó lọ́mọ èèyàn wá fẹ́ gbégbà tó bá lọ́la àlìkíyàmọ̀ tí ó fi jàjà bọ́ lórí eléyìí torí eléyìí kájọ ni tí ó gbìyànjú ká kè sára ká tó bọ́ síbi ìbéèrè tí ó wà wájú wa táwọn sọwọ́ sí wa òun náà ni pé wọ́n mẹ́nuba fún wa wọ́n mẹ́nuba fún wa nípa pètò kájọ ẹni tí ó mọ gbìyànjú láti mọ yanjú áwọ̀ láàrin ara wa lọ́nà tí ò ní gbàdá wàhálà alẹ́ láàrin pé ẹlòmíì bóyá kò sẹ́ni tó lè bá wọn dá sọ̀rọ̀ wọn látara pé nígbà tí ọ̀rọ̀ já ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì kò sẹ́ni tó lè bá wọn yanjú ẹ̀ rọrùn ni máa mú kó jẹ́ pé ẹnìkíní kò sínú pẹ̀lú ẹnìkejì tí máa fa sábàbí tí wọ́n fi máa ń gbẹ̀mí ara wọn ọ̀rọ̀ náà ló sì ń gbọ́ ẹ́ àwọn àfi àsìkò yìí àfi lọ́gùn rẹ̀ tantan sétí ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wá ń lé nípa pẹ̀tọ̀ adúpẹ́ nílànà ṣẹ̀rí àti Islam eléyìí tó jẹ́ pé kò ní mú kí áwọ̀ kankan ṣẹ́kù láàrin wa sọmọ ìyá wa mọ́ àbẹ́ni tí ìsọmọ ìyá wa náà láàrin lọ́kọ́láya kò sí bí èdè àìyedè ṣe lágbára tó tọ́ bá débẹ̀ pẹ̀lú ìyọ̀ǹdọ́ lọ́wọ́ ọba ìyẹnjú ẹ̀ tí ò ní sí wàhálà rárá tó jẹ́ pé kálukú sì máa lọ ní pẹ̀lẹ́kùtù nírọ̀rùn ó pé wa ju ká máa lọ sí àwọn ilé ẹjọ́ èlé tó jẹ́ pé tò yọ́ọ́ máa jẹ́ jọ́ pé tó tún máa rìsọ́ọ̀tì sí náà ní pé ìkùnsínú ọmọ wáyé ìwọ ọlọ́kọ láya ó rí i pé púpọ̀ náà àwọn tó jẹ́ pé wọ́n lọ sí kóòtù kọ̀ọ̀kan lápèjúwe ẹlòmíì ti wà lẹ́nu ọ̀nà ìdèyàwó tí wọ́n gbìyànjú láti lọ jáwé fún ní kóòtù tí wọ́n bá ṣe ń jáde báyìí lẹ́lòmíì ọmọ gba nọ́mbà rẹ̀ ó rí pàbùrù lè jẹ́ àmọ́ tó bá lọ sọ́dọ̀ ibi tá a wí yìí tá a júwe fún ọ yìí àyè yìí máa wáyé ní mọ́sálásí ìlú ńlá ilé tí ó wà ní ọjà gbó tó bá ti débẹ̀ wọ́n máa ń ṣe ìjókòó yìí ní yọmùlẹ̀ kọ̀mẹ́sì èyí ní aago mẹ́wàá àárọ̀ ìní máa ń wáyé tó o bá débẹ̀ tó o bá ti láwọn ṣẹ̀ríà àwọn ṣẹ̀ríà kọ́mítì tẹ́wọ̀n àbí ló wá wọ́n ju ibi tó gbà dókè tó ti yọjú sí wọn. kìí ṣe pé tí wọ́n bá sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà ṣẹ̀ríà ṣẹ̀ríà kìí ṣe pé torí tó ìlà akẹ́ ọ̀pọ̀lọpọ̀ yẹn máa ń lọ nípa pẹ̀tò ṣé kìí ṣe ibi tí wọ́n ti gé wa lápá ṣé kìí ṣe ibi tí wọ́n ti mọ lù àbẹ́yẹsí ẹ̀já sọ̀rọ̀ nǹkan míì ilé tó jẹ́ pé tó ó lè fa èdè àìyedè ilé láàrin tí ó mẹ́mi lọ tẹ̀ bá kó débẹ̀ inṣàlá wọn bá yín yanjú ẹ̀ ní tó bí nùbí ilé tó jẹ́ pé àwọn olùmọ̀ wa yìí wọ́n jẹ́ kan nú àwọn tí wọ́n wà ń bibẹ̀ nítorí àsìkò wa torí káwọn bàgbà lásìkò wọ́n béèrè láti lé pé bá mọ bèrè bèrè wa lọ́la torí ọjọ́ ti lọ torí àsìkò wa kò sásìkò pọ̀ mọ́ abẹ́ ọlọ́ba kí ọlọ́ba kí yé jẹ́ kí a gbọ́ àgbọ̀yé ọ̀rọ̀ tí ń bá wa sọ ibà ní àdúró sí ẹjá pàdé àwọn olùmọ̀ yìí ń dédé àsìkò yìí ní ọ̀làbákan náà wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.